àti lọ àti bọ̀ lọ́wọ́ ẹ̀ ló máa wọ̀. bí mo ṣe búburú tàbí mo ṣe rere ẹ̀rí ọkàn mi. seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ falafala ìdẹ́gbẹ̀gbẹ̀ rédíò gbọ́ bó ṣe ń dún sétí bíi wúwà. tó ní ó dìgbà tí òun bá jẹ awọ tán kóun tó sinmi bí awọ tó ń jẹ bá tán yóò ku ohun tí yóò máa jẹ àfàìmọ̀ kí ó má rí ìbínú ẹlẹ́wọ̀n wọ́dà èyí tó ń sọ̀rọ̀ àlùfàṣà sí ẹlẹ́wọ̀n ní gbogbo ìgbà ẹ̀wá wo baálẹ̀ tó ní àwọn alábúlé ò ní sinmi òun gan ò ní fẹ̀dọ̀ sórí òru òrosùn alákàn tó ní òun fẹ́ fi owó kún owó epo nígbà tí ohun tó ń tà bá tán ojú àmọ́ ìròyìn etí ọba ńlé etí ọba lóko rèé láti iléeṣẹ́ rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta adéyínká adégbìtẹ́ lórúkọ tèmi ojúlówó pọ́nbélé ọmọ bàbá tíṣà ẹyẹ kì í fi apá kan fò èmi àti babaláwo fresh confam lájọ wà lórí ètò kò tiẹ̀ sí respect ń di iṣẹ́ ìmọ̀. mo rò pé ṣe ẹ̀gbọ́n yẹn ni ìtò <laughs> sọ tí tàdé gbé fi wọ ọmọ yẹn lọ́wọ́ láàárọ̀ yìí nìyẹn. kò tiẹ̀ sí respect ń di iṣẹ́ ìmọ̀ kò tiẹ̀ mm-hmm. wo ti years of experience. ok kò wo tọjọ́ orí. kí ni ẹ̀tọ́ ayé ẹ gẹ́gẹ́ bí babaláwo. kò wo tàmì òróró. ẹ ok ah ok àmì òróró bẹ́ẹ̀ ni ṣèbí tẹja dídín <laughs> ẹ wo ǹjẹ́ ojúmọ́ tó mọ́ mi lónìí hmm. ojúmọ́ owó ǹjẹ́ ojúmọ́ tó mọ́ mi lónìí ojúmọ́ ọlá ojúmọ́ tó mọ́ mi lónìí ojúmọ́ ọrọ̀ ojúmọ́ tó mọ́ mi lónìí ojúmọ́ ìṣẹ́gun elédùmarè kó dákun dábọ̀ kójọ máa ṣẹ́gun fún gbogbo wa torí ifá ní àwòdì òkè nífìyà apáṣerù lẹ́gàn àdíá fún àkàlà pàkó tẹ́rìn ní barapẹ́tù ó ní gbogbo ẹni bá ti ń ṣe lẹ́nì ní àwọ̀ abẹ́ ifá kó máa kọ́rí olúwa rẹ̀ ìdà lómìnì mìíní kì í gé wọn lọ́rùn tì àkàlàpà kó ayé ifá dọ̀fẹ́ ní mọ́rán yìí kí gbogbo wa kájọ máa jayé ọ̀fẹ́ láàárọ̀ yìí ẹ tún kú ojúmọ́ ẹ tún káàbọ̀ sórí ìròyìn etí ọba ń lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta èmi ní olúfẹ́mi oyènẹ́kan oníkànga àgbọ̀ngbà èdè bíṣọ̀bù àgbà fún ìran tá a wà yìí mo ṣí kànga mi ilẹ̀ èdè tó ń bẹ lúgbòlùgbò nínú kànga mi láàárọ̀ yìí. dandan kí ló dé tó yẹ pé tó wá fẹ́ pé bíṣọ̀bù àgbà yẹn o máa ń fagídí pè ní mo kọra mọ ni kó lè kilẹ̀ falafala. kó lè kilẹ̀. o pè máìkì mi sókè dáadáa ni mo rí pé kò ẹ kó <laughs> mo rí pé kò ẹ kó létí. ṣé o rí àwọn èèyàn ti mọ̀ pé òróró ẹlẹ́dẹ̀ ló wà lórí ẹ̀ báyìí <laughs> tí wọ́n ti gbọ́ àwọn èdè tó jáde lẹ́nu ẹ̀ wọ́n ti mọ̀ pé òróró ẹlẹ́dẹ̀ ni hmm. àbí ọdún kan tó fẹ́ sọ táìmù ẹ̀ wo ló lọ. <laughs> ẹ wo ẹ jẹ́ ká wo àwọn ìwé ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò lówùrọ̀ ti òní ìwé ìròyìn Nigerian Tribune ìmàlẹ́ ń falàfíà bàbá àbàdàn ó wà lápá ọ̀dọ̀ mi tòun ti ìwé ìròyìn Nation ìwé ìròyìn Vanguard. ìwé ìròyìn ojú òpó ìròyìn pen pushing ìwé ìròyìn Punch ìwé ìròyìn Daily Trust àti ìwé ìròyìn Daily Post. ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ sí ní wo àwọn àkọlé ọlọ́kan òòjọ̀kan èyí tó wà lójú ìwé àwọn ìwé ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò lónìí àjọ elétò ìdìbò nílẹ̀ wa ìyẹn àjọ inec yóò bẹ̀rẹ̀ ìforúkọ àwọn olùdìbò yóò bẹ̀rẹ̀ fífi orúkọ àwọn olùdìbò sílẹ̀ lẹ́yìn ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún yìí ìwé ìròyìn nation ló kọ àkọlé yẹn. nínú ìwé ìròyìn punch eléyìí tèmi á ti kọ́kọ́ bẹ̀rẹ̀ láàárọ̀ yìí àkọlé kan rèé ń bẹ̀ níbi tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ wípé ehe ìkọlù burúkú sí àwọn iléeṣẹ́ àjọ INEC ó ṣeé ṣe kó mú ìdíwọ́ bá ètò ìdìbò àpapọ̀ ọdún 2023 tó fẹ́ lọ gerege ọ̀gá àgbà pátá alága àpapọ̀ fún àjọ INEC òun ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn Punch. ẹ má dá wàhálà lẹ̀ o ẹ má sọ pé òfin ò dèèyàn láti mú gbó mọ́ àjọ kan ló sọ bẹ́ẹ̀ àjọ wo ló sọ bẹ́ẹ̀ ẹjẹ́ àpàdé nínú ìwé ìròyìn nation. nínú ìwé ìròyìn punch eléyìí tó jáde láàárọ̀ yìí àkọlé kan tó rèé tó sọ wípé ìgbìmọ̀ ìṣèjọba àpapọ̀ ilé wa òun ló ti yọ̀ǹda mílíọ̀nù márùn-ún ó lé ẹgbẹ̀rin láti jẹ́ kí ètò ààbò tó dúró re kó fẹsẹ̀ tilẹ̀ mú lólùléeṣẹ́ àjọ efcc kúlẹ̀kúlẹ̀ ń bọ̀ nínú ìwé ìròyìn punch ó ti ń di èèwọ̀ bọ̀ àwọn aṣòfin àgbà wọ́n ti dábàá wípé ẹni bá san owó ìgbàsílẹ̀ fún àwọn ajínigbé pamọ́ yóò lọ sí ẹ̀wọ̀n ọdún mẹ́ẹ̀ẹ́dógún ìwé ìròyìn nation nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí amòfin àgbà pátá nílẹ̀ wa tó ti jẹ́ alákòóso fẹ́tò ìdájọ́ Abubakar Malami lọ́jọ́rú àná òun ló ti jẹ́ kó di mímọ̀ wípé ìpè kan tó ń jáde gbọmọgbọmọ láti ìpínlẹ̀ delta wípé owó tí James Ibori tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ń bẹ̀ tó jí kó lọ sókè òkun tá a gbà padà wípé kí a ṣe àpapín ẹ̀ pẹ̀lú ìpínlẹ̀ delta ó ní láyé ń bí kọ́ o kò lè fẹsẹ̀ tilẹ̀ mú a ò lè pín pẹ̀lú ìpínlẹ̀ delta kódà gbogbo àwọn àkànṣe iṣẹ́ àkànṣe eléyìí tá a fẹ́ náà lé lórí àti ṣe àlàkalẹ̀ ó wà ní nígbà tí àwọn kan ń pè wá pé ká pín pẹ̀lú ìpínlẹ̀ delta bá a bá ṣe léyìí àti dabarí ìwé àdéhùn àti àsọyépọ̀ tá a buwọ́lù pẹ̀lú ilẹ̀ gẹ̀ẹ́sì nínú ìwé ìròyìn punch. ẹgbẹ́ òṣìṣẹ́ so ìyanṣẹ́lódì oníkìlọ̀ èyí tí wọ́n gùn lé ní ìpínlẹ̀ kaduna rọ̀ ìjọba àpapọ̀ tí wọ́n ránṣẹ́ pé El-Rufai àti wàbá wàbá pé ẹ yọjú sí mi làbújá ìwé ìròyìn Vanguard. nínú ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí bá a ṣe ń tẹ̀síwájú lórí ìròyìn etí ọba ń lé etí ọba lóko àkọlé kan rèé eléyìí tó ń jẹ́ kó ti mímọ̀ wípé ní báyìí o lẹ́ka ti ètò ẹ̀kọ́ wípé ilé ẹ̀kọ́ yunifásitì ti ìlú Jos òun ni wọ́n sọ wípé ní báyìí ètò ẹ̀kọ́ òun ló ti ró pè òun ló ti ṣe wẹ́ẹ̀tì báyìí látàrí kíni ìjínigbé òun ìpani nípakúpa tí wọ́n sọ pé ó lékenkà lágbègbè náà nínú ìwé ìròyìn punch ní kúlẹ̀kúlẹ̀ ti ń bọ̀. tètè dá àwọn òṣìṣẹ́ tó gbaṣẹ́ lọ́wọ́ wọn padà báyìí ẹgbẹ́ òṣèlú pdp ló gba ẹrù fàyè lámọ̀ràn bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn Vanguard. nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí àwọn ọmọ nàìjíríà tó ń lọ bíi méjì mílíọ̀nù méjìdínlọ́gọ́rùn-ún òun ló sì nílò abẹ́rẹ́ àjẹsára covid-19 àjọ unicef ìyẹn àjọ tó ń pèsè owó ìrànwọ́ fáwọn ògo wẹrẹ ló sọ lè di nínú ìwé ìròyìn punch. kò ní sí ogun lórílẹ̀‐èdè nàìjíríà sultan ló sọ bẹ́ẹ̀ ìròyìn ẹni ní àṣẹ o ìwé ìròyìn Nigerian Tribune ló kọ àkọlé yẹn. nínú ìwé ìròyìn Punch eléyìí tó jáde láàárọ̀ yìí bá a ṣe ń tẹ̀síwájú àkọlé kan rèé ń bẹ̀ tó sọ wípé gbígba onídùúró bàbá Ìjẹ̀ṣà ó tọ̀nà lábẹ́ òfin kódà ẹ̀tọ́ ọmọnìyàn gangan ni o ubani ló wí bẹ́ẹ̀ ta ní jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká pàdé nínú ìwé ìròyìn Punch. ìròyìn etí ọba ńlé etí ọba lóko láti iléeṣẹ́ rédíò Fresh one oh seven point fm lábẹ́òkúta ẹ lè darapọ̀ lójú òpó ti facebook ẹ sáàṣì fún fresh one oh seven point fm abẹ́òkúta ẹ láìkí péjì yẹn ẹ dẹ̀ ṣí ẹ̀ kó lè dé lódoko ó yá lódì kejì ọjà ṣé wọ́n ní bàbá rẹ̀ ní bala ọ̀nà ọ̀la kì í yá kankan ìdí nìyẹn tó fi yẹ kí ìwọ náà darapọ̀ mọ́ ẹgbẹ́ olóríire tí ń bẹ nínú ọkọ̀ àṣeyọrí iléeṣẹ́ Blossom Mastermind International Limited we're a franchise business organization designed to generate passive income that will make you financially independent ètò ìlera àti ìgbésí ayé ìdẹ̀rùn ara àwùjọ ló jẹ́ wá lógún we are into health and wellness supplement ìyẹn àwọn àkànṣe èròjà amárawà lálàáfíà pẹ̀lú ìwọ̀nba owó péréte tó o bá fi dókòwò pẹ̀lú wa òun láò fi líǹkì yẹn pọ̀ mọ́ àwọn partners wa olókoòwò tí ó sọ aláṣejèrè ọ̀sẹ̀ mẹ́fà mẹ́fà là ń sanwó fún gbogbo àwọn tó ń bá wa dòwò pọ̀ ọ̀pọ̀ àwọn tó sì ti bá wa ṣe yóò ṣàlàyé fún yín pé ọ̀sẹ̀ mẹ́fà kì í pé nígbà míì tí aláàtì ó fi dún lórí aago yín ìwà òtítọ́ tó ń tẹ ká sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ ló mú blossom yàtọ̀ láàrin àwọn yòókù no referral no sales no story. láti darapọ̀ mọ́ wa tẹ yes lórí whatsapp tàbí kí o pe zero eight one five six eight three three two two one lẹ́ẹ̀kan sí zero eight one five six eight three three two two one blossom mastermind wà ní nọ́mbà nine fọláṣìkẹ́ shopping complex lẹ́gbẹ̀ẹ́ baba testimony church òkèlàntúrú abẹ́òkúta blossom mastermind ìdókòwò tó fini lọ́kànbalẹ̀ gbogbo ìpínlẹ̀ ọ̀hún ni yóò máa rí ọwọ́ olóhùn ọ̀làyè àti ìtúsílẹ̀ lọ́wọ́ ogun ayé tó sọ rẹ̀ di òkè ńlá ẹ pàdé ìránṣẹ́ olóhùn ọ̀làyè David p yomẹ tí olóhùn ti owó rẹ̀ dá ìjọ Salvation Ministries kalẹ̀ ẹni tí olóhùn yóò máa towó rẹ̀ já ìdè tú ìdè. Everything that Satan place on your life whatever reproach whatever garment he place on you I destroy by the blood of Jesus oògùn miracle crusade lọ́jọ́ tuesday twenty seven àtọ́jọ́ friday twenty eight oṣù yìí láago márùn-ún òlẹ́ lójoojúmọ́ àwọn olórin ẹ̀mí tí yóò máa kọrin níbẹ̀ tọ́pẹ́ alábí ṣíọ́má jesus sensational délé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní abẹ́òkúta sport club òkèlèwọ́ ní ẹ̀gbẹ́ sweet sensation abẹ́òkúta ní gbẹgẹdẹ yóò ti máa gbé náà fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè zero nine zero six zero zero six eight five one three tàbí zero eight zero two eight eight nine four seven one three ẹ máa bọ̀ ẹ wá wo ṣé ọlọ́run Thank you. ẹ káàbọ̀ padà ìròyìn etí ọba ńlé etí ọba lókun ń tẹ̀síwájú láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta sọ́tàn ti sakoto alhaji muhammadu saheed abubakar ti jẹ́ kó di mímọ̀ pé orílẹ̀-èdè yìí ò ní jagun o bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn kan pè fún ìpínyà àti ìyapa lórílẹ̀-èdè yìí sọ́tàn ẹni tó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ níbi ìpàdé olóṣù mẹ́tamẹ́ta èyí tí wọ́n máa ń ṣe lágbàdíjọ ẹlẹ́sìn òjẹsìn nílùú àbújá níbẹ̀ ló ti jẹ́ kó di mímọ̀ ìpè òun sì wà lórí ọ̀rọ̀ òun ìpè kájókòó kájọ sọ̀rọ̀ òun ní ọ̀nà kan ṣoṣo èyí tí àlàáfíà fi lè wà ó ní àwọn èèyàn kan lùlù ogun ó ní ìlú ogun kẹ̀ lórílẹ̀‐èdè yìí kọ́ ó ní ta ló fẹ́ bára wọn jagun ó ní ṣe inú mọ̀lẹ́bí tí a ti ní kìrìsìtẹ́nì tá a tún ní mùsùlùmí ṣé àwọn ló fẹ́ bára wọn jagun àbí yorùbá tó fẹ́ haúsá àbí haúsá tó fẹ́ yíbò ṣé àwọn ló fẹ́ bára wọn jagun òní kò ní sí ogun lórílẹ̀‐èdè yìí òní àwọn tó ń lùlù ọ̀tẹ̀ tí wọ́n lùlù ogun òní ẹ jẹ́ kó yé wọn o pé orílẹ̀‐èdè yìí ti rò pọ̀ bíi ráìsì àtẹ̀wà ìwé ìròyìn Nigerian Tribune ló kọ yẹn lábẹ́ àkọlé tó kà wípé kò ní sí ogun lórílẹ̀‐èdè Nàìjíríà Sultan ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí ṣe é ṣe làáwẹ̀ ká tó jàre ọyẹ́ ìdí rèé tíjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà láti pàṣẹ ìgbìmọ̀ ìṣèjọba àpapọ̀ ilẹ̀ wa lọ́jọ́rú àná fi gbé ìgbésẹ̀ tó gíríkì eléyìí tó mú ọpọlọ pípé dání láti ṣe àmúgbòrò ètò ààbò láwọn olú iléeṣẹ́ àjọ tó ń gbógun ti wa ìbàjẹ́ àti ṣíṣe owó ìlú kúmọ́kúmọ́ EFCC èyí tó wà nílùú Àbújá pẹ̀lú bíbuwọ́lu owó kan tó jẹ́ mílíọ̀nù márùnléní ẹgbẹ̀rin eight hundred and five point seven million fún ríra àwọn èròjà ètò ààbò eléyìí tó mú yanranyanran dáadáa ìbuwọ́lù náà ó ní ló jẹyọ níbi ìpàdé ìgbìmọ̀ ìṣèjọba àpapọ̀ ilẹ̀ wa ọlọ́sọ̀ọ̀sẹ̀ èyí tí igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣíbàjò tó bá wọn léwájú fún ọ̀ṣíbàjò olóṣojú ààrẹ muhammadu buhari ìyẹn ààrẹ muhammadu buhari eléyìí tó wà lórílẹ̀‐èdè faransé fún ìpàdé àpérò ọlọ́jọ́ mẹ́rin kan èyí tó dá lé lórí ti ètò ìṣúná alákòóso fẹ́tò ìròyìn àti àṣà nílẹ̀ wa Lai Muhammed òun ló ṣípayá ìròyìn ìbuwọ́lù náà fáwọn akọ̀ròyìn ilé ìjọba lópin ìpàdé ọ̀hún Muhammed òun ló mú wá sí ìrántí wa wípé bẹ́ẹ̀ ò bá gbàgbé láti ọdún 2011 títí di àkókò yìí òun ló jẹ́ wípé ìkọlù àbáàdì ìkọlù bú òun làwọn ọmọ gànfẹ́ ni wọ́n máa ń ṣe sí àwọn ibùdó tó jẹ́ ti ìjọba àtàwọn àjọ tó fi mọ́ iléeṣẹ́ tó jẹ́ tìjọba tí èyí sì sì mú akùdé bá ìdàgbàsókè àwùjọ àti ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà ó wàá sọ wípé ní báyìí ní ìbámu pẹ̀lú bó ṣe yẹ kó lọ àti bó ṣe yẹ kó wà sí kí ètò ààbò tó fẹsẹ̀ dílẹ̀ mú kó lè dúró rè lólùléeṣẹ́ àjọ EFCC ó ní ní báyìí ìgbìmọ̀ ìṣèjọba àpapọ̀ ilẹ̀ wa ó ní wọ́n ti buwọ́lu ìwé kan tó kún fọ́fọ́ fún àbá lórí bí wọn yóò ṣe ra àwọn èròjà ogun fún àwọn ẹ̀ṣọ́ aláàbò láti jẹ́ kí ètò ààbò tó dúró gbagbagba kó rinlẹ̀ tutù lólùléeṣẹ́ àjọ tó ń gbógun tiwa ìbàjẹ́ àti ṣòwò ìlú kúmọ́kúmọ́ EFCC wọ́n ní ní báyìí wọ́n ti buwọ́lu owó tó jẹ́ mílíọ̀nù márùnléní ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ ní kẹ́ẹ̀tì lọ́kẹ̀kúnrẹ́rẹ́. ohun tí aláboyún fi ojú di òun ni ó ń padà kún wọn nínú èyí lọ ní ìbámu pẹ̀lú ìròyìn tí ọpọ́sùnkàn yìí níbi tí àjọ elétò ìdìbò nílẹ̀ wa ìyẹn àjọ inec ti ń jẹ́ kó di mímọ̀ ìpè bí wọ́n ṣe ń kọlu àwọn iléeṣẹ́ òun láwọn apá abìkan lórílẹ̀‐èdè yìí òun ló ṣeé ṣe kó ṣe ìdíwọ́ fún ìpalẹ̀mọ́ láti ṣe ètò ìdìbò gbogbogbò lọ́dún 2023 alága àjọ INEC nílẹ̀ wa ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ lánàá nílùú Àbújá níbi ìpàdé pàdáwìrì èyí tó ṣe pẹ̀lú àwọn ọ̀gálọ́gà lẹ́ka ètò lẹ́ka àjọ INEC láwọn ìpínlẹ̀ gbogbo Yakubu ní bí wọ́n ṣe ń kọlu àwọn iléeṣẹ́ àwọn láwọn apá àbìkan lórílẹ̀‐èdè yìí ló jẹ́ ní ó ṣeé ṣe kó ṣe ìdíwọ́ fún ìgbáradì fún ètò ìdìbò gbò ti ọdún three ó ṣe àlàyé wípé àwọn dúkìá àjọ INEC tí wọ́n ti dáná sun báyìí láti dá irú àwọn dúkìá yẹn padà pẹ̀lú bí nǹkan ṣe le gogogo nígboro báyìí ó ní yóò nira díẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn Ni ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP àti àwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀mìnìyàn kan ti ń sọ̀rọ̀ lórí bí wọ́n ṣe ń kọlu ibùdó àwọn àjọ INEC ẹgbẹ́ òṣèlú PDP ní tiẹ̀ ni ẹni tí òun fura sí kò ju ẹgbẹ́ òṣèlú All Progressives Congress lọ ó ní ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ló wà nídìí ọ̀rọ̀ yìí ìwé ìròyìn Vanguard jábọ̀ wípé títí ìròyìn fi bọ́ sí òde ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC kò tí ì gbé ètò òkèlú ti sàlẹ̀ lórí ẹ̀sùn èyí tí ẹgbẹ́ òṣèlú pdp èyí tó fi kàn wọ́n wípé àwọn ló wà ní ìdí ìkọlù èyí tó ń wáyé sí àwọn iléeṣẹ́ àjọ inec nílẹ̀ wa ẹ̀ mú ìròyìn tó kù kẹ́ẹ̀ka nínú ìwé ìròyìn Vanguard nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí àkọlé kan rèé tó sọ wípé ilégbìmọ̀ asòfin àgbà ń bójú wo àbádòfin kan eléyìí tí yóò jẹ́ kí sísanwó ìgbà sílẹ̀ fún àwọn ajínigbé àtàwọn ajínigbé béèrè owó kó díwà ọ̀daràn pẹ̀lú dídábàá ẹ̀wọ̀n ọdún mẹ́ẹ̀ẹ́dógún ṣáńgílítì fúnra àwọn èèyàn bẹ́ẹ̀ òun làkọ́lé ìròyìn nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ láti rí kà wípé ilégbèmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè nàìjíríà lọ́jọ́rú àná ni wọ́n ti bójú wo àbádòfin kan eléyìí tó ń pè fún ṣíṣe owó sísan owó ìgbà sílẹ̀ fáwọn ajínigbé ṣíṣe ní ìwà ọ̀daràn àti wípé ẹni tó bá ti gbà tọwọ́ bá ti tò wípé yóò lọ fi ẹ̀wọ̀n yóò fi jọra wọ́n ní àbádòfin náà tí wọ́n pe àkórí rẹ̀ ní mímú ẹ̀dínkù bá ìwà ọ̀daràn àti gbígbé sùmọ̀mí ìyẹn àbádòfin tí wọ́n ṣe àtúnṣe lórí rẹ̀ tọdún 2021 èyí tí aṣòfin àgbà Ezewa Oyewuchi eléyìí tó tẹ́ pẹpẹ tó ṣe agbátẹrù rẹ̀ òun ni wọ́n sọ wípé ní báyìí ó ti wà nípele kejì níbi ìjókòó ilégbèmọ̀ aṣòfin àgbà lọ́jọ́rú àná nígbà tó ń léwájú ìjíròrò lórí àbádòfin ọ̀hún aṣòfin àgbà náà òun ló jẹ́ kó di mímọ̀ wípé ní báyìí àbádòfin tuntun tí wọ́n fẹ́ gbé kalẹ̀ yìí òun ni wọn yóò fi rọ́pò eléyìí tó tó ń gbógun ti gbígbé sùmọ̀mí tí wọ́n gbé kalẹ̀ lọ́dún 2013 wípé ní báyìí gbogbo àwọn èèyàn tí wọ́n bá ti jí gbé sàhámọ́ pé àwa rẹnikẹ́ni tó lọ sanwó ìgbàsílẹ̀ wípé ẹ gbà owó ìgbàsílẹ̀ rí kẹ́ ẹ lè fi tú àwọn èèyàn wa sílẹ̀ wọ́n ní ní báyìí bí wọ́n bá ti lè buwọ́lu àbádòfin yìí tó ti kẹsẹ̀ járí wọ́n ní gbogbo irúfẹ́ wà bẹ́ẹ̀ ó ti di ìwà ọ̀daràn òǹyẹ̀wùtì ló jẹ́ kó di mímọ̀ wípé èrèdíyà àbádòfin náà ó ní láti sọ gbogbo wíwọ́ di títọ́ nínú àwọn àbádòfin eléyìí tó wà fún mímú ẹ̀dínkù bá ìwà ọ̀daràn lórílẹ̀‐èdè nàìjíríà ó wàá sọ wípé ní báyìí ó jẹ́ ohun tó kù díẹ̀ káàtó kẹ́nikẹ́ni kó máa lọ gba kó máa lọ sanwó ìgbàsílẹ̀ àti pé ẹni tọ́wọ́ bá ti tó ẹ̀wọ̀n ọdún mẹ́ẹ̀ẹ́dógún ṣangiliti ó wáá jẹ́ kó di mímọ̀ yìí pé látàrí pé gbogbo àwọn èèyàn tí wọ́n bá ti jí àwọn èèyàn wọn gbé nítorí pé wọ́n ń fún wọn lówó túlùtúlù tí wọ́n ń béèrè fún òun ló fà á tó fi jẹ́ pé ọ̀pọ̀ ọ̀dọ́ míì tí wọn ò lórí pípé iṣẹ́ ni wọ́n rí ìjínigbé owó àti ìdígunjalè tí wọ́n rí lórí tàbùwà lásìkò yìí ìdí rèé o tíjọba náà fi wá gbé ìgbésẹ̀ tí wọn ò fi ní káwọ́ bọ̀tàn láti rí dájú pé gbogbo àwọn ìwà kátikàti ṣọ̀ṣàn fàákàjà àti ìwà ọ̀daràn ó di àfẹ́yìn tí eégún alárè ń fi sọ lóde ọ̀yọ́ Onyewuchi ó wá sọ pé ẹ̀ṣẹ̀ kì í dédé ṣẹ̀ ó ní àwọn nǹkan wọn ni eléyìí tó ṣokùnfà bí ìjínigbé àti fàákàjà bó ṣe ń légbá kan jọ̀rin lọ lórílẹ̀‐èdè Nàìjíríà kò ṣẹ̀yìn ìwà ìbàjẹ́ àjẹbánu àjẹbí àìníṣẹ́ lọ́wọ́ iṣẹ́ àṣekúdòrògbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó wá kàn mínú wípé kí ìjọba àti àwọn tọ́rọ̀ kàn ẹ bá wa rí i dájú pé ẹ pèsè iṣẹ́ fún gbogbo àwọn ọ̀dọ́ àwọn ọmọ nàìjíríà tí wọ́n ní kárúfín láti ṣiṣẹ́ torí pé ọwọ́ tó bá dilẹ̀ òun lè ṣùgbọ́n yá lò baálé ilé tó pẹ́ ń lé ní bá wọn pín epo ọwọ́ tó dilẹ̀ ní di kọ̀ǹkan sọ nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ lẹ́kúnrẹ́rẹ́ wà. ìròyìn kan èyí tí ó ń rú èyí fílẹ̀nu tú labápàdé nínú ìwé ìròyìn nation níbi tí ẹgbẹ́ kan tí a mọ̀ sí Muslim right Concern MORIC ti ń kìlọ̀ fún ilé ìgbìmọ̀ asòfin ti àwọn aṣojú nílẹ̀ wa ìpè kan bá gbìyànjú ẹ̀ láti fi òfin tì í lẹ́yìn ìpè èèyàn lè mu igbó bó ṣe wù ú ọ̀gá àgbà fún ẹgbẹ́ MORIC ọ̀jọ̀gbọ́n Ichak Akitola ló sọ ọ̀rọ̀ yìí di ó ní ká má gbìyànjú láti sọ orílẹ̀-èdè yìí di ti olóògùn oró ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí oríṣiríṣi ìpèníjà èyí tó gbópọn ló ń dojúkọ ètò ààbò orílẹ̀-èdè yìí ó ní ó ti lé ní ọdún mẹ́wàá báyìí tí ikọ̀ boko haram ti ń bá wa fínra lórílẹ̀-èdè nàìjíríà ó ní lọ́wọ́lọ́wọ́ lẹ́nu lọ́wọ́lọ́wọ́ yìí ni àwọn ajínigbé pamọ́ béèrè owó wádìí èyí tí wọ́n ti mú gẹ́gẹ́ bí iṣẹ́ ó ní yàtọ̀ sí gbogbo eléyìí àwọn kan ni wọ́n tún ń pè fún ìpínyà ìlọ́lọ́tọ̀ọ̀tọ̀ orílẹ̀-èdè nàìjíríà ó ní ẹ má gbàgbé wípé ọ̀rọ̀ ẹgbẹ́ òkùnkùn àti pípani ní ìpakúpa láwọn ìlú ńláńlá àti láàrin àwọn akẹ́kọ̀ọ́ ìyẹn náà wà nílẹ̀ ó ní ẹ má wàá fi òfin tì í lẹ́yìn wípé béèyàn bá mu gbó kò lẹ́sẹ̀ ó ní lóòótọ́ igbó ó ní àwọn àǹfààní tiẹ̀ ó ní ṣùgbọ́n àwọn àléébù rẹ̀ ó pọ̀ ju àǹfààní ẹ̀ lọ ó ní fún ìdí èyí kí ilé ìgbìmọ̀ asòfin ti àwọn aṣojú nílẹ̀ wa kí wọ́n kọ̀ jálẹ̀ kí àbádòfin èyí tí ó fẹ́ sọ igbó mímu di ohun tí èèyàn lè mu kó má ràápálá wọ ilé ìgbìmọ̀ asòfin ti àwọn aṣojú nílẹ̀ wa ó ní kí ilé ìgbìmọ̀ asòfin náà kó má bàa di ilé amúgbó ó ní nítorí pé bí wọ́n bá fi lọ́ọ́ fi òfin tì í dè é ipe ẹni bá mú gbó òṣẹ̀ ní èéfín amárútú níbi gbogbo ni o ìròyìn yẹn ló wà nínú ìwé ìròyìn nation. nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí bá a ṣe ń tẹ̀síwájú lórí ìròyìn etí ọba ń lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ jẹ́ ká kó ọ̀rẹ́ wo má jẹ́ ń gbọ́ bẹ́ẹ̀ mọ́ pé orí fóònù gidi lò bright daystar digitals lójúlówó iléeṣẹ́ tó ń ta fóònù tó jẹ́ ojúlówó ọ̀ríjìnà yàtọ̀ sáwọn gbàrọ́gùdù báwọn fóònù bright daystar ṣe jẹ́ ojúlówó tó owó ọjà wọn òun rárá ẹ̀dínwó ni wọ́n ń tà bright daystar digitals tó ń ta laptops wọ́n ń ta phone accessories lóríṣiríṣi digital devices ọlọ́kun òjọ̀kan pabambari ibẹ̀ ni pé wọ́n fààyè sílẹ̀ fẹ́ni tí ò bá lówó kìṣí lọ́wọ́ láti ra fóònù nírọ̀rùn kó sì easy buy ìrọ̀rùn gbà lọ jásí fún ọ láti ní fóònù gidi gidi àti lápútọ̀pù gidi kó o sì bẹ́gbẹ́ pé bright daystar digitals wà ní nọ́mbà ten lalubu street lẹ́gbẹ̀ẹ́ baba dogs pharmacy òkèléwó ìbàrà abẹ́òkúta bright daystar digitals tó ní ọ́fíìsì sí ẹnu gádà láfẹ̀nwá abẹ́òkúta nípínlẹ̀ Ògùn ẹ máa pe bright daystar digitals sórí zero seven zero eight five zero three six zero zero six àti zero eight zero three two nine eight three nine nine one bright daystar digitals making it a digital world ẹ mọ̀ pé báwo bá ti rí ohun tóun ní jẹ ohun tá a bá rí là á jẹ àmọ́ ní báyìí o ohun tẹ́ ẹ mọ̀ jẹ́ ti dé ẹ ò gbọ́dọ̀ jẹ ohun tẹ́ ẹ bá rí mọ́ iléeṣẹ́ aquifer water technical services ti dé o gbogbo ìṣòro borehole gbígbẹ́ dìrọ̀rùn aquifer water technical services wọn kì í ṣe lẹ́tàn wọ́n ń sọ tòótọ́ fún yín bí borehole bá ṣe é gbẹ́ sórí ilẹ̀ yín bí kò bá sì ṣe é gbẹ́ lọ́gán ni wọ́n wí kábàánì ṣe underground water survey gbígbẹ́ borehole àti installation lọ́nà ìgbàlódé àti maintenance tí kò fi ní daṣẹ́ sílẹ̀ láéláé gbogbo àwọn irinṣẹ́ wọn látòkè òkun ni wọ́n ti kó dé ìṣẹ́ta àbámọ̀ bíi bí iléeṣẹ́ aquifer water technical services ló mọ gbogbo tì fún tẹ̀dọ́ bọ́ọ̀hùn gbígbẹ́ lásìkò yìí òtítọ́ àti ìwà ọmọlúwàbí sì ni àkọ́mọ́ná wọn. ẹ̀yin tẹ́ ẹ ti gbẹ́ bọ́ọ̀hùn tẹ́lẹ̀ tó ń dà yín láàmú àtẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbẹ́ ẹ máa bọ̀ níléeṣẹ́ aquifer water technical services ní om sixty eight second floor omida shopping mall ládojúkọ ọjà omida telephone zero eight zero thirty five twenty one ninety two seventy three zero eight zero three five two one nine two seven three aquifer water technical services wọ́n dángájá níbi ká gbẹ́ borehole. Revolution Plus property kìjẹ́ ọdún keje rèé tí wọ́n ti ń sọ ní di láńlọ́ọ̀dù Revolution Plus seven years anniversary ire rẹ̀ rẹ̀ o tó bá fẹ́ ra lẹ̀. pẹ̀lú bí revolution plus property ṣe ń ṣe àjọyọ̀ ọdún keje tí wọ́n ti ń talé talẹ̀ ìdínwó ìdá méje lẹ́ẹ̀mọ́ rí nínú ilé tàbí ilẹ̀ tẹ́ bẹ́rà láàrin ọjọ́ kìíní oṣù karùn-ún sí ọjọ́ kẹtàlá oṣù kẹfà may one sí june thirteen twenty twenty one ìdínwó ìdá méje lẹ́ẹ̀mọ́ rí nínú ilé àti ilẹ̀ tẹ́ bẹ́rà lọ́wọ́ wọn seven percent discount láàrin ọjọ́ kìíní oṣù karùn-ún sí ọjọ́ kẹtàlá oṣù kẹfà may one sí june thirteen twenty twenty one seven seven ló bá dé méje méje ni wọ́n pè é ẹ̀yin ẹ̀dùn pẹ̀lú revolution plus property nípa ríra ilé tàbí ilẹ̀ wọn ní èkó abẹ́òkúta simawa ìbàdàn tàbújá na true tó lẹ́rà nínú lọ́lẹ́ yìí o kàn sí www.revolutionplusproperty.com tàbí kò pé oh eight one one two eight three five fún mẹ́rin oh eight one one two eight six five fún mẹ́rin revolution plus property tún ní ẹ ṣeun bí ẹ ti ń dúró tì wọ́n látọ̀dún méje sẹ́yìn revolution plus property ilé ìrọ̀rùn lówó dákọ̀mu. káàbọ̀ padà ìròyìn etí ọba ńlé etí ọba lóko ń tẹ̀síwájú láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta. ṣé ọ̀nà sùúrù kò ṣeé yàn nípọ̀sí bẹ́ẹ̀ yóò gbabẹ̀ lọ yóò gbabẹ̀ bọ̀ ìdí rèé tí ẹgbẹ́ òṣìṣẹ́ nsc ni wọ́n fi sọ pé ní báyìí wọ́n ti ti dà wọ́n bọ́ àkọ́ lórí ìyanṣẹ́lódì oníkìlọ̀ ọlọ́jọ́ márùn-ún tí wọ́n gùn lé ṣáájú àkókò yìí láti lè sọ fún gómìnà ìpínlẹ̀ Kaduna Malam Nasir El-Rufai wípé kó ṣe gààyà lórí ìpinnu àbádì kan tó mú láti gbaṣẹ́ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ náà wọ́n ní títí dàbọ̀ àkọ́ lórí ìyanṣẹ́lódì oníkìlọ̀ tí wọ́n gùn léyìí òun ló pọ̀ dandan kí wọ́n bá lè kópa níbi ìpàdé ìpẹ̀tùsí àwọ̀ èyí tíjọba àpapọ̀ pè lọ́jọ́bọ̀ òní gangan wọ́n ní ìyanṣẹ́lódì oníkìlọ̀ ọlọ́jọ́ márùn-ún òun ló pé ọjọ́ mẹ́ta tí wọ́n ti ń ṣe lọ́jọ́rú àná gangan nínú ọ̀rọ̀ tirẹ̀ olórí àpapọ̀ ẹgbẹ́ NLC Ayuba Waba tó fi di ìwé ìpè tí wọ́n gbà múlẹ̀ látọ̀dọ̀ alákòóso fọ́rọ̀ àwọn òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ Chris Ngige òun ló jẹ́ kó di mímọ̀ wípé ní báyìí wọ́n ti pọ́n wa lé ìjọba àpapọ̀ wọ́n ti bá wa dá sí wọ́n ti pè wá wípé ká wá o ká wá ṣe ìpàdé àpérò kò sì sí ohun tá a ṣe ju wípé ká jọ hẹn sí ìpè wọn lọ torí pé ìjọba àpapọ̀ òun ló pè wá àdẹ̀fíkádàùn wà ní ṣáájú àkókò yìí bẹ́ẹ̀ ò bá gbàgbé ó ní àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ NLC ni wọ́n gùn lé ìyanṣẹ́lódì alágbára tòun ti ìwọ́de kan ní ìpínlẹ̀ Kaduna láti lè fẹ̀hónú hàn lórí bí gómìnà ìpínlẹ̀ Kaduna bó ṣe gbàṣẹ́ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ àti òṣìṣẹ́ ìpínlẹ̀ kan wọ́n wà ní lójú ọ̀nà àti má wàá jẹ́ kí fàákàjà láàrin ìjọba ìpínlẹ̀ NLC kó fẹjú kẹ̀kẹ́ kọjá ayẹyẹ alákòóso fọ́rọ̀ àwọn òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ Chris Ngige lọ́jọ́rú àná òun ló ti wá ké sí ìṣàkóso tí gómìnà El-Rufai tó ń léwájú fún tòun ti àwọn èèkàn ìkàn lẹ́nu iṣẹ́ ọba nípínlẹ̀ náà tó fi wá mọ́ olórí ẹgbẹ́ NLC Ayuba Waba àtàwọn èèkàn ìkàn míì nínú ẹgbẹ́ òṣìṣẹ́ wípé ní báyìí o ẹ jẹ́ ká jọ sọ àsọyé pọ̀ ẹ jẹ́ ká jọ ṣàpérò ká jọ jíròrò nínú àtẹ̀jáde kan lọ́jọ́rú àná òun ni igbákejì ọ̀gá àgbà lẹ́ka ìròyìn àti ìgbẹnusọ níléeṣẹ́ ìjọba àpapọ̀ tó wà fọ́rọ̀ àwọn òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ Charles Akpan ló ti jẹ́ kó di mímọ̀ wípé ìpàdé ìpẹ̀tùsí àwọ̀ náà yóò wáyé láago mọ́kànlá òní gangan tí í ṣe ọjọ́bọ̀ níléeṣẹ́ alákòóso fọ́rọ̀ àwọn òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ tó wà nílùú Àbújá ní báyìí gbogbo ẹgbẹ́ méjèèjì wípé lásìkò yìí níwọ̀nba àkókò tó kù díẹ̀ kí ìpàdé kò fi wáyé ẹ̀yìn tí ẹgbẹ́ òṣìṣẹ́ ẹ̀ ṣiṣẹ́ gàyàná lórí ìyanṣẹ́lódì ìjọba ìpínlẹ̀ Kaduna ẹ̀yìn náà ẹ̀ pa kúmúrẹ́jẹ́ ẹ̀ má sọ̀rọ̀ àlùfàǹṣá ọ̀rọ̀ pé ẹ̀ ń kéde àwọn kan gẹ́gẹ́ bí ẹni tán wá gẹ́gẹ́ bí ọ̀bàyéjẹ ẹ̀ sì jẹ́ kíyẹn kó lọlẹ̀ omi ná títí dìgbà tá a fi ṣe ìpàdé ìwé ìròyìn Punch tó jáde fún tòní Ọjọ́bọ̀ níbẹ̀ ni wọ́n pàǹtẹ̀tẹ̀ ẹ̀ sí. gbọ́ bí ìwé ìròyìn Vanguard ṣe kọ ròyìn yìí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ti rọ gómìnà ìpínlẹ̀ Kaduna Malam Nasiru erufai rufai wípé ní kíá mọ́sámọ́sá kí ó tètè dá gbogbo àwọn òṣìṣẹ́ èyí tó gbaṣẹ́ lọ́wọ́ wọn kúrò lẹ́nu iṣẹ́ ọba padà sí ẹnu iṣẹ́ wọn bákan náà ni ẹgbẹ́ òṣèlú PDP kọ́kàn sókè so lórí ìròyìn tí ó tẹ̀wọ́ lọ́wọ́ wípé ìjọba èyí tí El-Rufai tó ń darí ẹ̀ ní ìpínlẹ̀ Kaduna ni ó ti gbaṣẹ́ lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n fẹ̀rẹ̀ tó ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin láti ọdún 2016 tí wọ́n sì ṣe àpèjúwe irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìgbésẹ̀ ìkà àti ọ̀dájú tí ò jẹ́ kí ẹnikẹ́ni kó fara mọ́ nínú àtẹ̀jáde èyí tí ẹgbẹ́ náà fi síta tí ẹni tó sì jẹ́ akọ̀wé ìpolongo lápapọ̀ fún ẹgbẹ́ òṣèlú PDP Kọ́lá Ọlọ́gbọ́dìyàn buwọ́lù níbẹ̀ ni ẹgbẹ́ òṣèlú PDP ti jẹ́ kó di mímọ̀ ìpè gbígbaṣẹ́ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀nà láti fi ìyà jẹ wọ́n látàrí pé wọ́n béèrè fún ìgbáyé gbádùn wọn lọ́wọ́ ìjọba ló jẹ́ ìwà ìkà èyí tí ìjọba ìpínlẹ̀ Kaduna hù bákan náà ni ẹgbẹ́ òṣèlú PDP tún gbá gómìnà El-Rufai ní gbólóhùn ọ̀rọ̀ wípé oníkọjá àyè ni òun tó ń ta mi sí ọbẹ̀ ọlọ́bẹ̀ òní agbára wo ló ní èyí tó fi ń kéde olórí pátá fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ NSC Ayuba Waba wípé wọ́n ń wa o bákan náà agbára wo ló ní tó fi ń pàṣẹ wípé gbogbo àwọn òṣèlétò ìlera àti àwọn olùkọ́ láwọn ilé ẹ̀kọ́ fásitì àti poli ní ìpínlẹ̀ Kaduna èyí tí wọ́n darapọ̀ mọ́ ìwọ́de alálàáfíà e ìpè kí wọ́n lọ gbaṣẹ́ lọ́wọ́ wọn ìpè ó ti kọjá àyè ẹ̀ nípa pípa irú àwọn àṣẹ èyí tí kò sí níkàáwọ́ ẹ̀ yìí ìwé ìròyìn Vanguard ló sì kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn punch eléyìí tó jáde láàárọ̀ yìí jẹ́ ń sáré mélé ẹrù fáínà sọ̀rọ̀ ká fi gbé tibíun lẹ́sẹ̀ pẹ̀lú àkọlé tó sọ wípé el benua tẹ́lúà wọn gómìnà lórí ìyanṣẹ́lódì tó bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bó tún ṣe sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ àwọn gómìnà lórílẹ̀‐èdè nàìjíríà bí wọ́n tún ṣe sọ̀rọ̀ wípé ní báyìí àyípadà ráńpẹ́ ó fẹ́ dé bá iye owó jálẹ̀ epo petrol wọ́n ní gómìnà ìpínlẹ̀ Kaduna Nasir el òun ló ti nàka àlébù sí àwọn gómìnà tó jẹ́ ẹlẹgbẹ́ rẹ̀ wípé ìṣe ni wọ́n kọ òun sílẹ̀ o tọ́jẹ́ kóun ó máa dá fojú winá lọ́gbọ́lọ́gbọ́ eléyìí tí ẹgbẹ́ òṣìṣẹ́ NLC tí wọ́n dá sílẹ̀ nípínlẹ̀ rẹ̀ El-Rufai ló sọ eléyìí lásìkò ìpàdé àpérò orí ayélujára kan eléyìí tí àgbáríjọpọ̀ àwọn gómìnà lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n gbé kalẹ̀ lọ́jọ́rú àná wọ́n ní níbi ìpàdé náà òun ní ìgbìmọ̀ tẹ̀ẹ́kótó kan eléyìí tí ẹgbẹ́ àwọn gómìnà lórílẹ̀‐èdè nàìjíríà gbé kalẹ̀ ló ti sọ wípé ní báyìí owó jálá epo pẹtiróòlù kò gbọ́dọ̀ kọjá ọ̀rìnlélọ́ọ̀ọ́dúnrún owó náírà three hundred and eighty fún jálá kan sí irinwó ó lé mẹ́jọ àti ìdá márùn-ún four oh eight point five fún lítà kan nígbà tó pè eléyìí tó sọ pé ní báyìí wọ́n ti yọ owó ìrànwọ́ kúrò lórí epo petro kó tó di pé ìgbìmọ̀ náà ó tẹ́ pẹpẹ ohun tí wọ́n bá bọ̀ òní ẹrùfáì ló ti ń sọ̀rọ̀ àlùfàǹṣá sáwọn gómìnà náà níbẹ̀ ló ti ti wá nàka àlébù sí gómìnà kan tí ò dárúkọ rẹ̀ wípé òun ló jẹ́ aládàálẹ̀ lẹ́yìn eégún tó ń pèsè owó fún ẹgbẹ́ òṣìṣẹ́ nsc láti dárúgùdù sílẹ̀ ní ìpínlẹ̀ Kaduna wọn níbẹ̀ ò bá gbàgbé lọ́jọ́ ajé ọ̀sẹ̀ yìí òun ni ẹgbẹ́ òṣìṣẹ́ NLC ni wọ́n gùn lé ìwọ́de ọlọ́jọ́ márùn-ún alágbára kan látàrí pé ìṣàkóso tí El-Rufai ń léwájú fún ó gbaṣẹ́ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ kan lábàárì tí wọ́n tún náà kà lébùsì wípé àwọn ètò àti òfin tí ò bá àwọn òṣìṣẹ́ lára rẹ̀ òun ló ń gbé kalẹ̀ tẹ́lẹ̀ yìí sì fà á tí lọ́gbọ́lọ́gbọ́ fi ṣẹlẹ̀ tó fi jẹ́ pé àwọn ọmọ gàn aṣòfin gan wọ́n tún kọlu àwọn ọmọ ẹgbẹ́ òṣìṣẹ́ tí wọ́n ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí látibẹ̀ ó yá lójú ọjà. ọmọ ọmọ láṣọ ọmọ òru àwọn alábíamọ òru àwọn alábíamọ òru àwọn alábíamọ ìjọ grace of god church international onípẹ́pẹ́yẹ ń pe gbogbo ẹni tí ń wojú olúwa fún ọmọ àti abíamọ tí ọ̀rọ̀ ọmọ jẹ lógún sí àdúrà alágbára tí a pe àkọlé rẹ̀ ní òru àwọn alábíamọ are you looking for the fruits of the womb and the medical has written you off perhaps your children are wayward stubborn and worrisome attend the night of glorious mother every third Friday of the month by 7 p.m. at the Church Auditorium, Grace of God Church International, Onípẹpẹyẹ, along Abeokuta Shagam Expressway. Fún àdúrà àti ìgbaniníyànjú, ẹ pè Pastor Tóyìn Benjamin sórí 080 38 47 43 83 080 38 47 43 83. Jésù lolúwa Jesus is love. orí mi má jẹ́ ṣòwò tí o pè lórí ọmọ. káàbọ̀ padà sórí ìròyìn etí ọba ńlé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta àwọn èèyàn ti ń fi kọ́mẹ̀ǹtì ṣọwọ́ sójú òpó facebook gbogbo ẹ̀ láti ń rí ẹ̀ máa fi ṣọwọ́ síbẹ̀. ìjọba àpapọ̀ ti jẹ́ kó di mọ̀ yìí pé fífún àwọn akẹ́kọ̀ọ́ ní oúnjẹ ló jẹ́ ọ̀nà kan èyí tí àwọn ń lò láti rí pé ọ̀pọ̀ àwọn màjèṣí tó yẹ kó wà nílé ẹ̀kọ́ wọn lọ sí iléèwé gẹ́gẹ́ bí aṣíká ìròyìn náà nínú ìwé ìròyìn Nation ìjọba àpapọ̀ ní èròǹgbà títí wà ńlẹ̀ láti rí pé àwọn ọmọ tí wọ́n jẹ́ ògo ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí wọ́n lọ sí ilé ẹ̀kọ́ nípa pípèsè oúnjẹ fún wọn ìjọba ò ṣàìṣe àlàyé wípé àwọn kùdìẹ̀kudìẹ èyí tó wáyé lórí ètò fífún àwọn akẹ́kọ̀ọ́ ní oúnjẹ nílé ẹ̀kọ́ òun ló wáyé látàrí ti àjàkálẹ̀ àrùn àkóràn aláìnítìjú coronavirus èyí tó bá gbogbo àgbáyé lálejò ó ṣe àlàyé wípé ní báyìí kí ètò náà lè gúnrégé ju ti àtẹ̀yìnwá lọ alákòóso fún ọ̀rọ̀ ọ̀rọ̀ aráàlú àti bíbójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì sadia varuk ni àwọn ti gbé ìgbìmọ̀ kan àwọn ìgbìmọ̀ yìí ni wọ́n yóò máa bójú wo kí ni àwọn ògo wẹ́rẹ́ yìí nílò àti ọ̀nà tí ìjọba yóò fi pèsè rẹ̀ fún wọn ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn nation. nínú ìwé ìròyìn punch ni mo ṣì wà tí mò ń ṣí láwẹ́láwẹ́ tí mò ń tu tinú tẹ̀yìn àkọlé kan rèé ń bẹ̀ tó sọ wípé ó tó kò rọrùn. <laughs> <laughs> kọ́lọ́n jọ rọ̀ wá lọ́rùn. àmín ilé ẹ̀kọ́ gíga yunifásitì Jos ló dá gbogbo ètò ẹ̀kọ́ dúró látàrí ti ìjínigbé àtàwọn nǹkan míì eléyìí tí ò bójúmu wọ́n ní ìgbìmọ̀ ìṣàkóso ilé ẹ̀kọ́ yunifásitì ti Jos òun ló sọ wípé ní báyìí gbogbo ètò ẹ̀kọ́ kò di wẹ́lo báyìí látàrí tí ìjínigbé eléyìí tó lékenkà lágbègbè náà ìròyìn jẹ́ kó di mímọ̀ wípé ìpinnu láti jẹ́ kí gbogbo pinpinpinkópin lórí ètò ẹ̀kọ́ òun ló wáyé lẹ́yìn ìpàdé pàjáwìrì kan tí ìgbìmọ̀ ìṣàkóso ilé ẹ̀kọ́ ọ̀hún ṣe lọ́jọ́rú àná wọ́n ní igbákejì akọ̀wé ìgbaniwọlé lẹ́ka ti rìn àti ìgbẹnusọ fún ilé ẹ̀kọ́ náà abdullahi abdullahi òun ló jẹ́ pé kò sí lárọ̀wọ́tò láti bá wọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà ṣùgbọ́n alága ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ láwọn ilé ẹ̀kọ́ yunifásitì ẹ̀ka ti ilé ẹ̀kọ́ náà dókítà lazarus maigoro òun ló jẹ́ kó di mímọ̀ wípé ó ti dé sétí ìgbọ́ mi o àṣẹ ti jáde ọ̀rọ̀ ti jáde àṣẹ sì ti tẹ̀lé wípé kí gbogbo ètò ẹ̀kọ́ kó dáwọ́ dúró lásìkò yìí látàrí ti ìjínigbé tó gbalẹ̀ kan lágbègbè wa ẹnìkan náà tó jẹ́ lára ọmọ ìgbìmọ̀ ìṣàkóso ilé ẹ̀kọ́ ọ̀hún tó wà níbi ìpàdé pàjáwìrì náà òun ló jẹ́ kó di mímọ̀ wípé wọ́n ti fẹnu kò pé kí gbogbo ètò kó sì dáwọ́ dúró ẹnìkan eléyìí tóun náà tí kò dárúkọ rẹ̀ tó ní kí wọ́n fi orúkọ bò ń láṣìírí ló jẹ́ kó di mímọ̀ wípé ní báyìí ètò gbogbo ó ti dúró torí pé bẹ́ẹ̀ bá wò lásìkò yìí ara òrókùn ara òrẹ́dìyẹ kódà táwọn akẹ́kọ̀ọ́ bá ń bọ̀ nílé ẹ̀kọ́ fòfò báyìí bí ajá báǹkì ò ní wọ́n ń wò látàrí pé wọ́n mọ nǹkan tó lè ṣẹlẹ̀ kójú má wàá sì ríbi gbogbo ara báyìí òun lògùn ẹ̀ ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí ibẹ̀ ló wà nínú ìwé ìròyìn nation níbẹ̀ láti kà á wípé àwọn gómìnà látinú ẹgbẹ́ òṣèlú all progressives congress ni wọ́n ti gúnlẹ̀ lálẹ́ àná sí ìlú calabar tí ṣe lólo ìpínlẹ̀ cross river láti lọ bá gómìnà ben ayade sọ̀rọ̀ wípé kí ló sì ń dúró ṣe nínú ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp máa bọ̀ nínú ẹgbẹ́ òṣèlú all progressives congress bí ẹ ò bá gbàgbé ẹ̀yin olùgbọ́ wa kò ju bí ọ̀sẹ̀ méjì lọ báyìí tí ikọ̀ àwọn gómìnà àgbáríjọ àwọn gómìnà láti inú ẹgbẹ́ òṣèlú pdp èyí tí wọ́n lọ sí ọ̀dọ̀ gómìnà ben ayade láti jẹ́ kó di mímọ̀ fún pé kó má dá àwọn ẹgbẹ́ òṣèlú apc lóhùn kó má fi ẹgbẹ́ òṣèlú pdp sílẹ̀ nítorí pé ojúlówó ọmọ ni kò gbọdọ̀ fi ẹgbẹ́ náà sílẹ̀ tó gbèdépò ẹgbẹ́ òṣèlú apc àwọn gómìnà látinú ẹgbẹ́ òṣèlú apc òun ni gómìnà ìpínlẹ̀ yobe maimana buni tó sì tún jẹ́ adelé alága lápapọ̀ fún ẹgbẹ́ òṣèlú apc léwájú fún tí wọ́n sì gúnlẹ̀ sí ìlú calabar ní alẹ́ àná láti darapọ̀ mọ́ buni ló gúnlẹ̀ sí ìlú calabar lálẹ́ àná láti darapọ̀ mọ́ ẹlẹ́gbẹ́ rẹ̀ láti ìpínlẹ̀ imo hope uzoduma èyí tó ti ń dúró dè gómìnà ìpínlẹ̀ bọ̀yìn dave umahia àti gómìnà míì àwọn gómìnà míì láti inú ẹgbẹ́ òṣèlú APC ní ìrètí wà yìí pé àwọn náà yóò gúnlẹ̀ sí ìlú Calabar lónìí gẹ́gẹ́ bí ìwé ìròyìn nation ṣe mú ìròyìn náà wá àríkà yìí pé òní yìí ni wọ́n fi ìpàdé èyí tí wọ́n fẹ́ ṣe pẹ̀lú àyádèsí láti lè jẹ́ kí ó di mímọ̀ fún yín pé àwọn ń fẹ́ àwọn dẹ̀ fẹ́ràn ẹ̀ kó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ìwé ìròyìn nation ló kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí bá a ṣe ń tẹ̀síwájú àkọlé kan rèé tó sọ wípé amòfin àgbà pátá nílẹ̀ wa sọ wípé láyé ń bí kọ́ o àwọn ò ní pín owó tí ìbòrí jí kó lọ sókè òkun tí wọ́n kó padà pẹ̀lú ìpínlẹ̀ delta wọ́n ní amòfin àgbà pátá lórílẹ̀‐èdè nàìjíríà tó tún jẹ́ alákòóso fétò ìdájọ́ abubakar malami lọ́jọ́rú àná ló ti jẹ́ kó di mímọ̀ wípé lábẹ́ àsí abo tí wọ́n kó rí kò sí nínú èròǹgbà ìjọba àpapọ̀ pínpín láti pín owó kan tí wọ́n sọ pé gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ delta james ibori jí kó lọ sókè òkun èyí tí wọ́n gbà padà ìyẹn owó tó jẹ́ mílíọ̀nù mẹ́rin ó lé ìdá méjì owó ilẹ̀ òkèrè wípé wọ́n fẹ́ pín pẹ̀lú ìpínlẹ̀ delta ó jẹ́ kó di mímọ̀ pé nípa ṣíṣe eléyìí a ti tásẹ̀ agẹrẹ̀ kúrò nínú àdéhùn àti àsọyépọ̀ eléyìí tá a ṣe pẹ̀lú ilẹ̀ gẹ̀ẹ́sì nípa ti owó náà ó sọ eléyìí nígbà tó ń dáhùn ìbéèrè àwọn oníròyìn nígbà tó farahàn lórí ètò iléeṣẹ́ tẹlifíṣàn kan lánàá tó ní í ṣe pẹ̀lú ti ètò òṣèlú lásìkò ètò náà Malami òun ló tẹ́ pẹpẹ gbogbo àwọn iṣẹ́ àkànṣe tí wọ́n fẹ́ ná owó ọ̀hún tí wọ́n fẹ́ ná lé lórí wọn níbẹ̀ ò bá gbàgbé nínú ọ̀sẹ̀ yìí òun níjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n fìdí rẹ̀ múlẹ̀ wípé owó kan tó jẹ́ mílíọ̀nù mẹ́rin ó lé ìdá méjì owó ilẹ̀ òkèrè tí wọ́n sọ pé ó jẹ́ ti mọ̀lẹ́bí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Delta James Ibori wípé wọ́n ti gbà á padà wá sórílẹ̀‐èdè Nàìjíríà ó sì ti wọlé náírà gan òun ni wọ́n fi san sínú àpò ìṣúná tíjọba àpapọ̀ tó fi ṣọwọ́ sí wọn lẹ́yìn ìwé àdéhùn àti àsọyépọ̀ ó wá jẹ́ kó di mímọ̀ wípé a ò gbọ́dọ̀ tásì àgẹ̀rẹ́ torí pé ìdí pàtàkì lára àwọn ìdí ìdí tí wọ́n fi ń fún wa ní owó náà ò ní pé àkọsílẹ̀ àtàwọn ẹ̀rí ọlọ́kan òjọ̀kan máa jẹ́ mí nìṣó tilẹ̀ gẹ̀ẹ́sì tí wọ́n rí lórílẹ̀‐èdè nàìjíríà ó jẹ́ kí wọ́n mọ̀ pé gbogbo owó tà ń gbà à ń ná bó ti tọ́ àti bó ti yẹ ìdí rèé tí wọ́n fi fi ọkàn tọ́ wa tí wọ́n fi fún wa lówó náà a ò sì gbọ́dọ̀ dábàárí ìfọkàntán àti ìgboyà kíkún tí wọ́n ní nínú ìṣàkóso tí ààrẹ muhammadu buhari ń léwájú fún ìwé ìròyìn punch tó jáde fún tòní ọjọ́bọ̀ níbẹ̀ lẹ ti máa ka kúlẹ̀kúlẹ̀. ìròyìn etí ọba ńlé etí ọba lóko láti lè rédíò fresh one oh seven prime fm lábẹ́òkúta ó yá lódìkejì ọjà iléeṣẹ́ proxy global system ló ń pe gbogbo èèyàn pàápàá jùlọ ẹ̀yin akẹ́kọ̀ọ́ tẹ́ ẹ ṣe kàwé jáde nílé ẹ̀kọ́ girama tí ẹ sì ń palẹ̀mọ́ àti wọ ilé ẹ̀kọ́ gíga láti wá fi àkókò tí ẹ ṣe wà nílé yìí kọ́ ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ kọ̀ǹpútà ọ̀fẹ́ tó múnádóko ní iléeṣẹ́ wa proxy global system ló ní kẹ́ ẹ wá kọ́ desktop publishing computer engineering web design and development graphic design àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ ẹ jẹ́ káwọn ọmọ yín wá jàǹfààní ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ kọ̀ǹpútà ọ̀fẹ́ yìí torí ẹ̀kọ́ ayérayé ni ẹ ó sì tún láǹfààní láti ra laptop lówó tí ò gani mẹ́ta láti thirty nine thousand naira lọ sókè bẹ́ẹ̀ là ń gba IT àti CWES students ẹ kàn sí iléeṣẹ́ Proxy Global System lónìí láti forúkọsílẹ̀ ní number ninety seven Ìjẹ̀jà road lẹ́gbẹ̀ẹ́ Mao filling station Ìjẹ̀jà Abẹ́òkúta tàbí ní ẹ̀ka iléeṣẹ́ wa tó wà ní NEPA building lẹ́gbẹ̀ẹ́ sawmill Ẹlẹ́gà Abẹ́òkúta telephone zero eight zero three nine two zero nine nine nine zero zero eight zero three nine. 209990 proxy global system ọ̀gá àgbà nínú kákọ́ni lẹ́kọ̀ọ́ ìmọ̀ ẹ̀rọ kọ̀m̀pútà tó múnádóko. sì ń wó ìròyìn etí ọba ń lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta àwọn àjàlọ́ arúgbìyẹn dà. ìròyìn kan tí a bá pàdé nínú ìwé ìròyìn nation níbẹ̀ ni a ti rí àkọlé kan wípé ilé ẹjọ́ ti pàṣẹ o wípé ọ̀kan lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ Abíọ́dún èyí tó ti yọ nípò wípé kí wọ́n lọ fi sí àtìmọ́lé náà gẹ́gẹ́ bí a ṣe kà á onídàájọ́ nílé ẹjọ́ kan ní ìlú òyìnbó ló ti pàṣẹ wípé amúgbálẹ́gbẹ̀ẹ́ tẹ́lẹ̀ rí lórí iṣẹ́ àkànṣe fún gómìnà ìpínlẹ̀ Ògùn Abídèmí Rufai nílé ẹjọ́ ti pàṣẹ pé kí wọ́n lọ fi pamọ́ sí àhámọ́ náà títí ìgbẹ́jọ́ rẹ̀ yóò fi bẹ̀rẹ̀ bí ẹ ò bá gbàgbé ẹ̀yin olùgbọ́ wa Rufai ni ọwọ́ bà lọ́jọ́ Ẹtì tó kọjá yìí èyí tó sì ń jẹ́jọ́ lílo lílu ilẹ̀ gẹ̀ẹ́sì ní jìbìtì lílu ilẹ̀ amẹ́ríkà ní jìbìtì owó tùlùtùlù ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún mẹ́ta ó lé láàádọ́ta owó dọ́là nípa pípera rẹ̀ ní Sandy Tangi ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn Nation. nínú ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ ni mo ti ríròyìn yìí níbi tí agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́mọnìyàn Monday Ubani tó ti ń jẹ́ kó ti mímọ̀ wípé gbogbo ọmọ Nàìjíríà tó fi mọ́ òṣèré orí ìtàgé ni eléyìí tí wọ́n ń dà ríboríbo tí wọ́n ń pò lọ fún yọ̀yọ̀ ọlárìnwájú James táwọn èèyàn mọ̀ sí bàbá Ìjẹ̀ṣà wípé gbogbo wa pátá òun la lẹ́tọ̀ọ́ sí gbígba onídùúró ẹni lábẹ́ òfin ilẹ̀ nàìjíríà bàbá ìjẹsà tí wọ́n fi sákòlò àwọn ọlọ́pàá lórí ẹ̀sùn ṣíṣe ọmọ léńjẹ léńjẹ léńjẹ níṣekúṣe òun ni wọ́n sọ wípé kí wọ́n gba onídùúró ẹ̀ lọ́jọ́ ajé ọ̀sẹ̀ yìí eléyìí tó sì wàá fà á tó fi jẹ́ pé ojú òwòye kálukú lórí abala ayélujára ó yàtọ̀ wọ́n ní bí àwọn kan bí wọ́n ṣe ń kan sáárá onídùúró bàbá ìjẹ̀ṣà òun làwọn kan ni wọ́n sọ wípé láyé ń bí kọ nílùú tó lọ́ba tó níjòyè ṣé ohun tó ṣe é bójúmu ni tẹ́ ẹ ṣe máa sọ pé kí wọ́n gba onídùúró ẹ̀ ò bá ní tó wá bá wọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun ló ń jẹ́ kó di mímọ̀ yìí pé irú èmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé agbẹjọ́rò amòfin sì ni mí mo kóró ojú sí àwọn nǹkan wọn nì tó jẹ́ bí ìwà ọ̀daràn ní pàtàkì jùlọ tó bá ti ní í ṣe pẹ̀lú ìfipábánilòpọ̀ àbí ṣíṣe ọmọ ìpẹ́ rẹ̀ léńjẹ léńjẹ ní ṣekúṣe ṣùgbọ́n kò sí nínú ìgbàgbọ́ mi wípé ká wá fi èèyàn sáhàámọ́ pẹ́ títí òun lọ̀nà àbáyọ ẹ wo ìwé kẹ̀tìkà. ìròyìn tí a fi káàdì ètò ti òní ló jẹ́ kó di mọ̀ pé aláṣẹ orílẹ̀-èdè yìí Muhammadu Buhari ló ti fi ẹ̀dùn ọkàn hàn lórí ikú ọ̀jọ̀gbọ́n Felicia Adébọ́lá Adédoyin ẹni tó jẹ́ pé orin ìlérí orílẹ̀-èdè nàìjíríà èyí tí a máa ń kà wípé mo ṣe ìlérí fún orílẹ̀-èdè wa nàìjíríà ìyá yìí ni ó kọ orin ìlérí yìí nínú àtijáde yìí tí olùdámọ̀ràn pàtàkì fún aláṣẹ lórí ọ̀rọ̀ ìròyìn àti ìpolongo Fẹ́mi Adésínà fi síta níbẹ̀ ni aláṣẹ Buhari jẹ́ kó di mọ̀ pé ọ̀jọ̀gbọ́n Adédoyin ló jẹ́ ojúlówó ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tó sì gbìyànjú nígbà ayé rẹ̀ láti pé orílẹ̀-èdè yìí ó lórúkọ rere jákèjádò àgbáyé ìwé ìròyìn Nation ló kọ ìròyìn náà. zero eight one eight one one one one zero seven nine zero eight one eight one one one one zero seven nine tàbí zero eight one five four three two one zero seven nine zero eight one five four three two ten seventy nine. lójú òpó ti facebook oríṣiríṣi kìnnìún sakaraya olúbáyọ̀ tanigbọ́lá ẹ kú ètò mo ṣe àmì sí àdúrà sọ́tàn kí olúwa sì gbà wá nínú èyí tí ó ń bá orílẹ̀-èdè yìí fínra lórúkọ jésù olúwa ìparí ní ìpapà ogun ni ètò ààbò tí ó mẹ́hẹ̀ ogun ni ọ̀rọ̀ ajé tó doríkodò ogun ni wàhálà tí àwọn boko haram náà ogun ni sísun iléeṣẹ́ inec ogun ni kí olúwa kó ṣe àwọn ogun yìí fún wa busayo ọlá ọ̀rọ̀ pé kí wọ́n má san owó ìgbàsílẹ̀ kì í ṣe ọ̀rọ̀ kí wọ́n má ba lé àwọn ọ̀daràn kí wọ́n bá lé àwọn ọ̀daràn torí pé kò sí ẹni tó máa jí ọmọ ẹ̀ gbé tó máa káwọ́ gbọnú Sakaraya Olúbáyọ̀ Tánígbàlá bí ìgbésẹ̀ ṣe ń lọ lóró òfin má sanwó àgbálẹ̀ àwọn tí wọ́n ń jí gbé fún àwọn ajínigbé bẹ́ẹ̀ ni kí ìjọba ṣètò ààbò tó ṣe sàn án àyànlájà Emmanuel òfin tí àwọn aṣòfin ṣe wípé ọdún mẹ́ẹ̀ẹ́dógún fún ẹnikẹ́ni tó bá san owó ìgbàsílẹ̀ ṣé kí ni ẹ̀tọ́ tó wà kí ni ìyà tó wà fún àwọn ajínigbé àti pé kí ni ìjọba fẹ́ ṣe lórí ètò ààbò orílẹ̀-èdè yìí òjò ọláò ṣebì kan adébáyọ̀ mú kí yín ohun bàbá tíṣà àti babaláwo fresh ẹkú ètò kí ọlọ́run gbà wá lọ́wọ́ àwọn aṣòfin wa pẹ̀lú òfin tó mú aláìṣẹ̀wọ̀n yìí Sakaraya olùbáyọ̀ tanígbọ́lá mo gbọ́ lórí rédíò nígbà kan wípé igbó mímu kì í ṣe ohun rẹ̀ kò jọ bí wèrè kò jọ bí asín má mú gbó mọ́ ẹ má mú gbó mọ́ nígbà wo wà ní igbó mú wá di nǹkan ire ẹ jẹ́ kí a ṣọ́ra o Adeleke Joshua Olúwatóbi ẹ kú iṣẹ́ abẹ̀yìn ẹ bá wa ka kọ́mẹ̀ntì wa tán ẹ ṣeun Ọlọ́run yóò máa ràn yín lọ́wọ́ lórí ọ̀rọ̀ tí Sultan sọ wípé kò ní sí ogun ní Nàìjíríà kò ní sí ogun ní agbára Ọlọ́run ṣùgbọ́n kán fún ok àwọn béèrè fún Yorùbá nation ní lápá abẹ́yẹn ẹ̀hẹ́n. Eh, eh so Sanyaolu Biliaminu Eniola àwọn ìjọba wa náà kí wọ́n ronú kí wọ́n tó ṣe òfin tó bá jẹ́ wípé àwọn ni wọ́n jí gbé kí wọ́n má san owó bẹ́ẹ̀lì wọn àbí <laughs> àfáà Niyas kátàyé yanjú ẹ̀ ẹ kú ètò ọpọlọ yóò ní dàrú lọ́la Shehu Ibrahim Niyas àmì kí àwọn ìjọba wa kí wọ́n ṣọ́ra wọn kí wọ́n fi ọwọ́ lé kán má fi owó lé owó epo àwọn ní kán má fi owó lé epo ni Sakaraya Olúbáyọ̀ Tanígbàlá gómìnà El Rufai orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́ gbígbaṣẹ́ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ bíba àwọn òṣìṣẹ́ jà kọ́ ló lè yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kí oní kí ẹjọ́ jókòó kẹjọ sọ ní pẹ̀lẹ́ tùbà ọmọlé táyọ̀ ẹ jọ̀wọ́ ètò ààbò àti ìṣúná ni kí ìjọba wa bá mójútó báyìí à ń gbádùn yín láti Ìkòròdú abiyamọ ẹja máa lọ. ó náà la fẹ́ fi ká díẹ̀ láàárọ̀ ibẹ̀ yẹn lùtẹ̀ bàbá ní ká tẹ̀síwájú yóò mm. wọnú omu yẹ́sì. Mm. ọpẹ́ pàtàkì lọ́wọ́ ever blessing tá a jọ ṣe láàárọ̀ yìí ká tó máa lọ ọmọ bàbá tíṣà ó ń fokun núgbé tìta ni o. ta ló ń tọ̀hún. àní ó ń fokun núgbé tìta ni. ta ni. àṣà mm. tó ń gbé pọpọ́ọ̀fù ó ń fokun núgbé tìta ni òkè ṣokòrí mo ti rí. òkè ṣokòrí mo ti rí. <laughs> orí yẹ wa. èmi ò mọ inú wọn mọ̀ pé gẹ́gẹ́ bí gbajúmọ̀ náà rọjò ah, ah. tó lọ sí kòtò sanwó mọ́tò. èwo ni ip. ok ó dáa dáa lọ. oníkànga o. eba. inú ẹ ló dùn ládùn jù. ta lórí kí ló ṣe. àní inú ẹ ló dùn ládùn jù. ta lórí o. ẹni mo ti jó tán. ok tó fi kọ́kọ́ fọ́kọ́rọ́ ọkọ̀ tọrọ. ok ah bọ́wé bá ká padà. pátá jẹ́ kó mi ṣe undertaking. mo resign the decision mi. <laughs> ẹ wọ ẹ pàdé àwọn ọkọ mi bó bá dọ̀la. ọjọ́ tó jẹ́ wọ fún yẹn ó dà kó o tún sọ̀fẹ́ sí. wọ́n fún mi ń bẹ̀. oúnjẹ ọ̀sán ti dúró nìyẹn. ẹ wo èmi ni olúfẹ́mi oyèdẹ́kọ̀ oníkọ̀gá èdè mo pa kọ̀gá tí ó ti gbà mí. ẹ já pàdé láago méjì lọ́sàn-án òní lórí ètò tí a pè ní àṣírí ìlera pẹ̀lú ọmọ bàbá tíṣà títí dìgbà ọmọ bàbá tíṣà ẹ máa yáṣẹ́ o. fresh one oh seven point nine fm abẹ́òkúta akọni láàrin àwọn ìdókòwò. ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí ó ń mìlú títì fresh one oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbálawa nílùú abẹ́òkúta. àkọ́mọláfẹ́ pẹ̀lú ọlálọ́mí amọ̀lé ṣe ti dé. ṣẹ́tún ti dé. ẹ̀yin pé tí ẹ máa kó àlejò afẹ́fẹ́ ẹ̀yin ọmọ nàìjíríà nílẹ̀ yìí àti lókè òkun ẹ tún kó àmójúbà àwọn kanranjágbọ̀n àwọ̀ kí ló máa tọkùn méjì àwọn àbejì àtọ́dá adẹ́rìn pòṣónú ààrẹ ọlálọ́mí àmọ̀lé anígiláyà bí ìbọn àti akọ́mọlọ́fẹ́ ọláìyá igwe bọ̀bọ̀ ẹlẹ́nu rẹ́sọ̀ lórí ètò tá a pè ní ọmú yẹ́s. ìkànnì fresh fm abẹ́òkúta one oh seven dot nine lẹ́ẹ̀tì máa gbọ́ wọn ní gbogbo ọjọ́ àlàmísì thursday láago mẹ́sàn-án sáago mọ́kànlá òwúrọ̀ wákàtí méjì sáńdí. Ah, àfi kẹ́yìn ó dènà pé torí ẹ̀rín àárín sẹ̀yọ́ sára. àwàdà tó ń tẹ̀fẹ̀ tó nítumọ̀ ni wọ́n fi kọ́kọ́ máa kí n kun lé. gbélé kọ́gbọ́n labalẹ̀ kejì níbi tá a ti máa tún pẹrẹpẹrẹ láàrin ẹbí. ẹ ṣàlàyé labalẹ̀ kẹta lórí ètò níbi tí ẹ̀yin oníléeṣẹ́ ńláńlá tó fi dórí ẹ̀yin olóṣèlú láti wá ṣàlàyé kílẹ̀ gbé dání kára ló mọ̀ tí ó sì fi mú yẹ̀sì abala kẹrin ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ balẹ̀ ta ṣàràṣàrà ibẹ̀ ni wọ́n ti máa ṣàgbékalẹ̀ àwọn ọ̀rọ̀ tó ń fi dùgbẹ̀dùgbẹ̀ láàrin ìlú bí bẹ́ẹ̀ ni bí bẹ́ẹ̀ kọ́ tẹ́ ẹ̀ máa sọ ìhà tó kọ sí yín. Oh, ọmú yẹs ní one oh seven dot nine fresh fm abẹ́òkúta kò ṣeé má gbọ́ ètò ni. fresh one oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà.